الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته آه، درسنا اليوم إن شاء الله في الحديث السادس من أحاديث كتاب عمدة الأحكام من كلام خير الأنام الحافظ عبد الغني المقدسي رحمة الله عليه حديث والوني أني حديث لكفة إنه أحاديث ترى عمدة الأحكام إليتي أنك لصوصه تي الحافظ عبد الغني المقدسي tí wọn بكاليري، àgbékalẹ̀ rẹ̀ kọlọn kó kó ṣe àlékún kẹrẹ fún wọn naam kí بسم الله الرحمن الرحيم وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب القلب إذا شرب الكلب في إناء أحدكم فليكسله سبعة والمسلم أولهن بالتراب ولو في حديث عبد الله بن مغفل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا ولد القلب في الإناء فاغسلوه سبعا وفروه الثاني وفروه الثامن وعفروه وعفروه الثامنة بالتراب عن أبي هريرة رضي الله عنه قال أو عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا شرب الكلب في إناء أحدكم فليغسله سبعا حديثي راوي الحديث أن تقبى حديثي ولا تود النبوة محمد صلى الله عليه وسلم òun náà ni àgbánú àwọn sọ̀hábí anabi tí a ti ka àdífi rẹ̀ lọ́pọ̀lọpọ̀ alimami abu huraira kọ́lọ́nkọ́ba wa ṣàlékún ìyọnu fún abu huraira àti gbogbo àwọn sọ̀hábí anabi wa muhammad sallallahu alayhi wa sallam abu huraira ń sọ fún wa pé òun gbọ́ láti ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam tanabi ni idà sharibal kalibu fi inahi ahadikum faliyaksilhu sabaa abu huraira alanabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní bí ajá bá tẹnu bọ ìgbà ẹnìkan nù yín tó mú mi nù gbà rẹ̀ fálíyàkísílù sábà ìdájọ́ ṣẹ̀ríà ni pé ó di túláàsì kó fọ ìgbà tájá tẹnu bọ mú mi yìí kó fọ li muslimin nínú riwaya tó wà nínú tíra sọ̀híhì muslim àfikún tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé wúlà húnna biturab kódà kọ́ máa jẹ́ pé yọ ká fọ́ lẹ́ẹ̀mejì lásán òfin ni pé nu ẹ̀ẹ̀mejèje yìí àkọ́kọ́ ń bẹ̀ ọ gbọ́dọ̀ fi yẹ̀pẹ̀ kún. walahu fi hadithi abdullahi bin mughaffal walahu ay li muslimin aydan rahimahullahu ta'ala imam muslim tún gba hadithi wá láti ọ̀dọ̀ sahabi anabi mi tí a mọ̀ sí abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu anna rasulallah sallallahu alayhi wa sallam qaal pé jíṣẹ́ ọlọ́run sọ báyìí pé idha walaga al-kalibu fil ina'i faksiluhu sab'a tí ajá bá tẹnu bọ igbá faksiluhu sab'a ẹ̀ẹ̀méje ní kẹfọ́ wàá firu hùsá mina tàbí turab ẹtún wàá fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ hadithu yìí ó kó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sínú hadithu yìí tá a bá wò ó fara mọ́ ohun tí à ń bá bọ̀ níjẹ̀jọ́ ń pa pé tí àwọn àfa bá ń sọ̀rọ̀ ń pa àtọ̀hárà báwo la ṣe é sèmára wọn tún máa wá sọ fún wa kí ni ntọ́lẹ́tọ̀ láti fi ṣe mara òun nírú omi wo la lè fi ṣe mara ara ẹ̀ náà ni hadithi wa tò níyì. idha walaga al-kalibu fi ina'i ahadikum bí ajá bá tẹnu bọ igbá tó mú mi. lafzu méjì ni hadithi báwa bá ṣe rí wájú wa fi lafzin idha shariba bájá bá mú mi tá a gbégbá kalẹ̀ tá a bomi sí i ó lè jómi tá a fẹ́ fi sàlùwàlá ó lè jómi tá a fẹ́ fi wẹ̀ ó lè jómi tá a fẹ́ lò fún nǹkan míì but ajá wa dé ọtẹnubọ igba omi wa àkọ́kọ́ ni pé ajá yìí tó bá tẹnubọ gba omi wa tí ò mu nǹkankan mbẹ kí ni ìdájọ́ sẹ̀rí à ń parẹ́ tí fi mọ ní pé òun tẹnubọ ó mu nu omi wa ó gbogbo ẹ̀ tán lápèjúwe ó fi gbá àbómo díẹ̀ nu omi yìí ọsẹ díẹ̀ kù kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń pa omi díẹ̀ tó sẹ́kù yìí èyí tó sì mú tán yẹnyẹn tó pé gbá nìkan ló fi ilẹ̀ kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń pa agbá yìí ó gbélé ìnà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ló ṣe lálàyé fún wa ní kúkúrú ni pé ìdáwálaga alwulógo fi lughatil arab ìtumọ̀ ìdáwálaga alkalibu tí ajá bá tẹnu bọ ìgbá ẹnìkan nù yín bí ajá bá yọ àwọn rẹ̀ síta bìmùjá ẹnu pé ajá bá ti tọ́ bá ti lè múùfù ahọ́n rẹ̀ nínú omi kan làwọn lárúbá ń pè ní wàlàgàlì kálíbù ajá ti ẹnu bọ omi ọyọ àwọn rẹ̀ jáde ọwọ́ àmì àwọn òsọ̀tún omi sósì kọ́dà bí òmu kankan nínú omi yìí sẹ̀ríà ní ìdá wàlàgàlì kálíbù fi ìfẹ́ iná yìí fáksìlúhù sábà ẹnu pé ajá ti tẹnu bọ omi tá a gbé kalẹ̀ tọ́ yọ àwọn síbẹ̀. Si ó ti dèwọ̀ fún wa ká lóru omi bẹ́ẹ̀ nù dájọ́ sẹ̀ríà kọ́dà eléyìí nìkan kọ́ ọ wá nu láfùzù mi nínú hadithi mi mimma rawahu al-imamu muslim aydan imam muslim náà gbà wá bẹ́ẹ̀ ó ní anagba muhammad sallallahu alayhi wa sallam ó ní bí irú omi báyìí la fi ní ìṣeéṣe ká já omi mi kó mu tán yanyan ìṣiṣeéṣe kó mu díẹ̀ kó ṣẹ́kù irú omi tájà tẹnu bọ̀ kọ́dà bóyá pé gẹ̀ẹ́ kan la já mu ń bẹ́ẹ̀ ìdájọ́ sẹ̀ríà ń pa gbogbo ntọ́bákù ni anagba muhammad sallallahu alayhi wa sallam ní fali fal yorikhu kọ́ da irú omi bẹ́ẹ̀ nù ni ìdáwàlaga alikalibu fil inahi fal yorikhu nínú riwaya lọ́dọ̀ imaamu muslim kọ́ da irú omi yìí nù ni gbogbo omi tájà bá amúkú ajá àìtún fi ṣe ìbádàmà now abájá wa mú mi yìí tán àbíkọ̀ tiẹ̀ mú ọkàn fi àwọn ọyọ àwọn rẹ̀ síbẹ̀ lásán òun làdíìtì ní ìdáwàlaga alikalibu ajá ti tẹnu omi nínú ìlànà sẹ̀ríà irú omi bẹ́ẹ̀ ò tún ṣe lò mọ́ kọ́ra kìí ṣe omi nìkan lajá yìí kó ẹ̀gbin ló kó dọ̀tí bá al-ina'u igbá tá a gbé kalẹ̀ kọ́ra bí ò sómi ń bẹ̀ tájá wa débẹ̀ tó fa àwọn rẹ̀ la igbá ìdájọ́ kan náà ni wọ́n nínú sharia islam bí ajá bá débi pé kò sómi rárá nù gbá yìí o àmọ́ yọ àwọn rẹ̀ ó fẹ́ ó fa àwọn rẹ̀ la igbá yẹn náà ntí sharia wí náà ni pé ní igbá yẹn ti dìdọ̀tí túláàsì ní káfọ̀ àbí nígbà míì ajá orí oúnjẹ lápèjúwe èyíkéyìí owó oúnjẹ òtó lè kọ́ jẹ́ ọba oúnjẹ náà abọ́ ni ọba náà gbá ni ajá wa mú ahọ́n rẹ̀ ó fi lẹ ó fi yí oúnjẹ tí ń bẹ nù báyìí oúnjẹ tó ṣẹ́kù náà ti dẹ̀gbìn báyìí ni ṣẹ̀ríà ìsìláàmù ṣe là kalẹ̀ á padà sọ fún wa kí ni ìdájọ́ ìsìláàmù ń pa ajá gan ńgbà tọ́lọ́hún tá nàbí ń ṣàlàyé fún wa ntá ntá jáfẹ́ nu bọ̀ lásán kí wàá ní ìhà tí sẹ̀rí ẹ̀sìlámù kọ sáwọn tí ń bájá sùn tí wọ́n jọ ń jí tí wọ́n sì jọ mọ mùsùlùmí a padà mẹ́nu débẹ̀ yẹn náà but àdìsí wa tá n kà lọ́wọ́ ni pé ìdá wàlágà kẹ́líbù fi iná yìí ahadikum nípa pé fi kìtàbì tọ̀hárà nípa bá a ṣe ṣe ìmára ní ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tá n sọ ohun tí ó ṣe pàtàkì ká máa ń bì ní pé irú omi báyìí kò ṣeé fi mára mọ́ a gbọ́dọ̀ múrú omi báyìí ká fi ṣàlùwàlá a gbọ́dọ̀ múro ń báyìí ká fẹ́ fi wẹ̀wẹ̀ ọ̀ràn yẹn kan nínú sharia islam ó ní pé alihamudulilayi ọlọ́run ọjà wo nírú rẹ̀ ń bí bọ́ téèyàn bá wo àwọn ìlú kan bí wọ́n ń bẹ mọ́ṣáláṣí ajá ò rìn káàkiri ń ta irú àwọn tó bá nírú ìṣòro báyìí túláàsì ni bíbì kan wọn ó wá tí wọ́n máa kọ́ àgé wọn sí ni gbogbo àdúgbò tó bá rí bẹ́ẹ̀ gbogbo ìlú tó bá rí bẹ́ẹ̀ òfin òfin islam lélẹ́yìí kọ́ bá amókó ipá gé tá a fi sàlùwàlá kájú síta tájá ọmọ wa fi yọ máa fẹnu bọ̀ yọ máa mumi bẹ́ẹ̀ àbí wọ́tọ́ lajá lé kó pé àgbẹ̀ tó fi sàlùwà náà lọ́ máa fi bomi fájá eléyìí ọ̀lẹ́tọ̀ nu sẹ̀ríà islam torí pé gbogbo ntajà bá ti tẹnu bọ̀ òfin anagba muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ là ń kà fúnra wa yìí ó ní bájá bá ti lè tẹnu bọ̀ omi àbófin ahọ́n rẹ̀ láì gbá àbá gétí fáksì lúhù sábà ẹ̀fọ́ igbá yẹ̀fọ́ àgé yẹ̀fọ́ kọ́lẹ̀ má jẹ́ ọmọ àkọ́kọ́ ntí a mú bẹ̀ ni pé ntí sẹ̀ríà islam bá ní ká fọ̀ sẹ̀ríà yìí ṣe ntá àfi ń ṣe ntá àkọ́kọ́ gbọ́ yé bẹ̀ yẹn ni pé ní àṣẹ nǹkan yẹn ti dẹ̀gbìn gbogbo ntí sẹ̀ríà islam bá ní fáksì lùhù ẹ̀fọ́ kọ́nà bẹ́ẹ̀ kan péré ló ní àfọ̀ àkọ́kọ́ ntá a mú bẹ̀ ni pé àṣẹrù gbá bẹ́ẹ̀ àbírú omi tájà tẹnubọ̀ bẹ́ẹ̀ nínú ìlànà sẹ̀ríà islam ó ti di ẹlẹ́gbìn tá a gbọ́dọ̀ lò mọ́ òun ló fi wá nù rìwáyà mi lọ́dọ̀ ìmáàmù muslim pé fálì yorì kọ́tì ẹ̀dá gbogbo omi tó kù nù ni omi díẹ̀ lájà tẹnubọ̀ omi púpọ̀ lájà tẹnubọ̀ sájà ti tẹnubọ̀ náà fali yorì kuhu anabiwa muhammad sallallahu alayhi wa sallam lọ́pàṣẹ bẹ́ẹ̀ ó ní ká da irú omi bẹ́ẹ̀ nù. ó tún wọn nu riwaya míì tí ó tún kan mẹ́lẹ̀ fún wa pé ẹ̀gbin ní kájà tẹnubọ̀ omi àbíkọ́ tẹnubọ̀ gbá àbíkọ́ tẹnubọ̀ bọ̀ wa. anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní tuhuru inayi ahadikum nínú láfùmí tuhuru ina'i ahadikum idha walaga bi ilkalibu an yaksilahu sab'a tuhuru ina'i ahadikum in tó lè sọ igbá àbábọ̀ ẹnìkọ̀ọ̀kan yín tájá bá tẹnubọ̀ n tó lè tó jẹ́ ó di ntọ́ mọ́ òní pé kọ́ fọlẹ́ méje eléyìí náà fi ń yé wa pé ní ẹ̀gbin ní gbogbo ntí ajá bá ní sariya islam pè eléyìí ni àkọ́kọ́ tí ajá bá wá tẹnubọ̀ igbá ọmọ kò mú mi ọfà hàn la sẹ̀ríà ní káfọ́ lẹ́ẹ̀méje kò tún wá fi mọ bẹ́ẹ̀ ó ní ula hunna biturab kọ́dà nínú òfin sẹ̀ríà ìsìláàmù ni pé ó tún wá wáyé pẹ̀ àkọ́kọ́ gbàtọ́ bá fẹ́ fọ lẹ́ẹ̀méjèèje yìí yẹ̀pẹ̀ lọ́kọ̀ fi bẹ̀rẹ̀ kìí ṣe kọ́rọ̀ àǹfọ̀mí fọ̀ lásán lọ́rọ̀ ẹ̀gbin tajá nínú lànà sẹ̀ríà islam ulahunna biturab àkọ́kọ́ fífọ̀ ẹ̀mẹ́jẹjẹ yìí ó àbá àkọ́kọ́ da yẹ̀pẹ̀ síbi tí ajá tẹnubọ̀ káwa da omi lé òfin sáni pé lákọ̀ọ́kọ́ ìtaàbá fọ́nù ẹ̀ méjèèjì yìí ọ̀gbọ̀dọ̀ ní yẹ̀pẹ̀ nù. wùlàhùnà biturab tabatun wa wo hadith wa abdullahi bin mughaffal gẹ́gẹ́ bí ìṣesí wa a sọ díẹ̀ fún wa ń pa àtàn gbèsè ayé asahabi yul abdullahi ibn mughaffal radiyallahu ta'ala but ká tó débẹ̀ yẹn idha shariba al-kalibu fi ina'i ahadikum falyaghsilhu sab'a àdìsí ní idha shariba al-kalibu fi ina'i ahadikum bájá bá tẹnu bọ igbá ẹnìkan nù yín àbó mumi ń bẹ̀. a ti sọ fúnra wa jẹjọ pé àwọn nususu sharia mi máa wá wa takhruju makhrajal ghalib takhruju makhrajal ghalib kéèyàn má gbọ́ yín bíi pé ńgbà tí àdìsí ti ní iná ahadikum igba ẹnì kọ̀ọ̀kan yín ìgbà tí ìbá ṣe tèmi bá jábá tẹnu bọ́ mo lè lò kò rí bẹ́ẹ̀ annasu kharaja makharaja al-ghalib wal-qa'ida ni pé ma kharaja makharaja al-ghalib la àti fúnra wa lápèjúwe rẹ̀ níjẹ̀jọ́ lápá báyìí náà ẹ ìgbà kọ́ la já tẹnubọ̀ lọ́dọ̀ tiwa garawa lọ́ tẹnubọ̀ sẹ̀ríà islam ní irú garawa yìí náà òfin tó mú igbá tájà tẹnubọ̀ òun ló mú garawa torí pé ma kharaja makharaja fala mafhuma lahu nti yọba yi pé ní sẹ̀ríà lò ní pé ntọ́ kọ́mọ̀ torí pé láyà anabi muhammad sallallahu alayhi wa sallam èyí tọ́ kọ́mọ̀ tí wọ́n lò fi bomi òun náà nígbà lọ́jà anabi ọ̀sá àpèjúwe yẹn fún wọn àwa tá a bá wa lọ gbá ike ni wọ́n ń bomi tiẹ̀ sí ni àgé ló ń bu sí ni àti máa ń sọ example tàgé wa lẹ́ẹ̀kan garawa ló ń bu sí ni gbogbo ibi tájá bá ti lè tẹnubọ̀ nínú omi àtomi àti ntọ́ tẹnubọ̀ yẹn ó di nǹkan ẹlẹ́gbìn ìdájọ́ tómi ni pé fọ́ọ̀lì yorùkù kò ká da gbogbo omi tó kùnù ìdájọ́ ti ibi tọ́ tẹnubọ̀ òun ni ká ṣe kí ni ká fọ́ lóyún orí ẹ̀ méje ẹ̀ méje nìkan kọ́ òòlà húnná bí tùrọ̀ àkọ́kọ́ tá a fi bẹ̀rẹ̀ nu méjèèjì yìí ọgbọ́dọ̀ jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀. Ah, hadithu abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu ọjọ́ hadith limamu abi huraira náà radiyallahu ta'ala anhuma tani abdullahi ibn mughaffal radiyallahu anhu nínú àwọn àgbà sahabi anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni abdullahi ibn mughaffal abdullahi ibn mughaffal ọdún keje lẹ́yìn hijira ló tó tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam ní islam tó bá ló tó gba islam ló tó tẹ̀lé anabi muhammad sallallahu alaihi wa sallam ó sì wá dúró dáadáa títí tá nàbì fi sípò padà àtìlẹ́yìn ìgbà tá nàbì ò sí mọ́ ó dúró dáadáa lórí Islam nínú àwọn tí a máa rántí ń pa Abdullahi ibn Mughaffal ni pé tá a bá ń ka nínú al-Qur'an al-Karim nínú suratu tawba ọlọ́run sọ̀rọ̀ àwọn kan pé àwọn kan ò lẹ́bi nínú Islam o bí ogun bá dé bí jihad bá dé tí wọn lágbára àti tẹ̀lé yín lọ àwọn wo wala ala alladhina àwọn tí wọ́n bá wá bá wà nábì ipe kò antahmilahum tani ọ̀ràn wa létí aya yẹn wàlá wàlá alala kultala ajiduma ahmilukum alayhi àwọn tí wọ́n bá wá bá ọ pé wà nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam àwọn ò ní ta fi ra ẹṣin ta fi ọfà bèlè ta ìbọn wọn wá bá wa nabi sọlọ sọlọ pẹtọ àwa náà ṣe tán afẹ afẹ dasi tọlọ àmà lówó ẹkọ la fẹ ká kọ mẹ Ọlọ́run sàpèjúwe pa àwọn kan bẹ kì í ṣe pé wọn wá ti jókòó ní pé ntọ́lọ̀ nkún wíyà àwọn tó lówó ní bá wí àwọn ò sì ní káwọn máa sùn wọn tún wá bá wa nabi sọlọ sọlọ pé anabi dàkúnbọ bá ní tó lè fi ràn àwa náà lọ́wọ́ àwa náà fẹ́ ṣe tọlọ́hún ìwọ anabi ọmọ wa yìí fáwọn kan gbé a ẹ rí gbogbo ntẹ́mi náà ní mo ti lò fáwọn kan kúntàlá ajidu ma àwọn tí wà nábì ọmọ sọ fún pé ah, èmi náà ní nǹkan kan tí mo lè fi ràn yín lọ́wọ́ ìní tí mo lè fi rẹsìn fún yín eh, ìní tí mo lè fi ra ọfà fún yín dépò tẹ́ fi lọ ṣe jihadu fi sabilillah ọlọ́run wa ròyìn wọn pé tawallaw wa a'yunuhum wa a'yunuhum tafidu minad dam' ọlọ́run ní wà nábì ọwọ́ àrí wọn pé bí wọ́n bá ṣe ń jẹ́yìn padà níbi èsì tó fún wọn yìí wọn ò ní máa yọ pé ọlọ́run jẹ́ ìjì bá a ṣe ọlọ́run ò ní ẹ̀sìn ọlọ́run tiẹ̀ ti bá wa sí ọlọ́run olówó tó ń yọrọ fà fún wa tawallaw a'yunuhum tafidu min ad-dam' wọn yẹ̀yẹ̀ padà wọn mọ̀ wá wá mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ pé ah àsì ní rí wọn bá lọ ojú ọ̀nà tọ́lọ́run yìí ara wọn ni abdullahi ibn mughaffal radiyallahu ta'ala ara wọn tá a yà sọ̀kalẹ̀ nítorí wọn a yà tá a kà fúnra wa yìí ara wọn tó torí wọn sọ̀kalẹ̀ wọn ni abdullahi ibn mughaffal wọn ò lówó wọn sì fẹ́ ṣe tọ́lọ́run wọn tún wọn bá nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam pé dákun àbí ó rí wa yá lówó káfíṣe tọ́lọ́run àbógun wa ní ká fi ṣe tọ́lọ́run ànábì yóò tún wá sọ fún wọn gbà mí pé tọ́ kò sí o wọn wá ní máa dunnú pé ọlọ́njẹ bára ṣe báríkà wa tawalla o bí wọn bá ti ń yẹ̀yìn padà wà a'yunuhum wà a'yunuhum tafidu min ad-dami omi ọmọ wa sẹ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú wọn ní ti bànújẹ́ ara wọn ni as-sahabiyul jalil abdullahi ibn mughaffal káwa náà taara eléyìí kẹ́kọ̀ọ́ àti sọ́kúta bá ń sọ ìtàn ẹ̀ńtọ́gba hadith anabi muhammad sallallahu alayhi wa sallam fún wa níta afẹ́ ká kọ́ ń bẹ̀ nígbà gbèsè ayé ẹ̀ wọ́rú nǹkan báyìí kámọ́ àṣẹ pé ní ńgbà tí ọlọ́run bá pè wá sí nǹkan kan ọba ti ní agbára nǹkan yẹn ká ti wá wò pé ọlọ́run bá wá sí ẹjẹ́ tiraka ara kan làwọn sọ̀hábẹ́ yìí tí o pé wọ́n tún lọ wá ẹni tí ó tún ràn wọ́n lọ́wọ́ lórí báwọn ó sì ṣètò ọlọ́run ńgbà tí ó tún wá sí wọ́n bẹ̀rẹ̀ sí ní banújẹ́ bẹ́ẹ̀ ni ẹjẹ́ káwa náà gbé wa nítorí pé ọlọ́run mọ̀ wá irú àwọn ẹni kọ́dà àdéhùn bẹ gbẹ pé ńgbà wọn ti lá níyẹn dáadáa yẹn ládàá àwọn tọ́lọ́lọ́wọ́ nínú ìtàgbésí ayé abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu abdullahi ibn mughaffal tabatun ka sura al-qur'an al-karim nínú suratul fathi ẹ̀rí ọlọ́run sọ̀rọ̀ yẹn àwọn kan pé idh yubayi'unaka tahta ash-shajara ashabul bay'a bay'atur ridwan pé àwọn sọ̀hábì kan bẹ pẹ̀lú wa nabi sallallahu alayhi wa sallam idh yubayi'unaka tahta ash-shajara àwọn tí wọ́n ń ṣe bay'a fún wa nabi lábẹ́ igi lọ́jọ́ nínú àwọn ashabul bay'a tahta shajara òní abdullahi ibn mughaffal رضي الله تعالى عنه. bay'atu ridwan الرضوان، tahta تحت nínú ìtàn islam òun ni pé nígbà tí àdéhùn bẹ láàrin àwọn mùsùlùmí láyà nàbà muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọ̀tá pẹ̀tọ́ ah, ìgbà báyìí ni àwọn wà abẹ́lé ọlọ́run wò bẹ́ẹ̀ bá wá lọ́dún yìí ẹ̀ ní wá lọ́dún tí ń bọ̀ tí wọ́n ṣe oríṣiríṣi nǹkan báyìí anabi muhammad sallallahu alayhi wa sallam ní kúkúrú anabi jáde láti lọ ṣe umra nílùú maka lẹ́yìn gbàtà anabi ti dé madina bí wọ́n ti wá gbúrò pa anabi ń bọ̀ lójú ọ̀nà wọ́n rò pa anabi ń bọ̀ wá já àwọn lógun ni anabi wa torí eléyìí láti fi hàn wọ́n pé ní àbá ti jà wá anabi wa ran usman bin affan radiyallahu ta'ala anhu pé kọ́lọ̀ wí fún wọn pé umra la wá ṣe o àbá ti ìjà wá ọwọ́ àtúgbà tí ó yẹ kí Usman ó ti padà wá bá nabi Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí yẹn ti marú rìn tí ó rìn tí ó fi lọ tí ó fi bọ̀ Usman ó wá dé làwọn kan wá ń kárì rúmọ̀ pé wọ́n ti pa Usman maka anabi ni bàbá wa rí bẹ́ẹ̀ kọ́lá bá àbá ti jà wá gbogbo yín kò sẹ́ni ó múra àjà wá àmọ́ ta ló ṣe tá àti fẹ̀mí rẹ̀ jẹ ọlọ́run níbi tá a dé yìí ẹnìkan ló wá tá a rán lọ́nu wọn lóòótọ́ ẹ̀ múra àjà ń ṣe tán láti fẹ̀mí rẹ̀ dìtọ̀ ọlọ́run ara àwọn tó dóńjọ́ yẹn ni Abdullahi ibn Mughaffal radiyallahu ta'ala anhu bá a ṣe ń kàtà abdullahi bin mughaffal lónìí àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ ń jọ yẹn ara wọn ni jabir bin abdullahi radiyallahu ta'ala anhuma bá a ṣe ń kàtà radiyallahu ta'ala anhu bá a ṣe ń kàtà wọn lónìí tá à ń gbẹ lọ́nkọ́lọ́wọ́ yọnu fún wọn ní òfin dákìyàn máa ṣàbùrú bẹ́ẹ̀ bá kàtà yìí nù ìtàn islam ibẹ̀ náà látún ti máa kà á pé kọ́dà àwọn tó sápamọ́ sábẹ́ rànkúnmi wọn ń jọ náà ìtàn tí wọn náà ń bẹ lẹ́dọ̀ọ́ ni ńgbà tọrọ di pé ẹ máa ta ló ṣe tán ta ló fẹ́ fẹ̀mí rẹ̀ jinlẹ̀ ta ló fẹ́ fẹ̀mí rẹ̀ jin gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ nítorí Usmanu tí wọ́n múlẹ̀ tí wọ́n pa yìí à ń pẹ́ nìkan ní jẹ́dùbọ́n kọ́ìs à ń kàtàn tiẹ̀ náà lónìí inú àwọn tó lọ lè dúró bígbà tó fẹ́ tọ̀ wá sápamọ́ sẹ́yìn rànkúnmí rẹ̀ títí wọ́n fi parí bẹ́ẹ̀ àfa nàgbà Muhammad sallallahu alayhi wa sallam so ní kúkúrú ni pé ìtàn abdullahi ibn mughaffal abdullahi ibn mughaffal ó wá ṣẹ̀mí lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi di bí ọgọ́ta ọdún lẹ́yìn ìjírà anabi sallallahu alayhi wa sallam ni abdullahi ibn mughaffal ló tó sípò padà kọ́lọ̀ nǹkan bá aṣàlékún ìyọ́nú fún àti gbogbo àwọn sọ̀hábì anabi muhammad sallallahu alayhi wa sallam abdullahi ibn mughaffal ó gba hadithi wa ó ní òun náà gbọ́ta anabi muhammad sallallahu alayhi wa sallam ní idha walagal kalibu fil ina tí ajá bá tẹnubọ igbá fil iná imutlakon èyíkéyìí igbá yòówù tó bá wulẹ̀ kó jẹ́ igbá tiẹ̀ ni igbá tẹlòmíì ni ìdá wàlágàl kẹlíbù fil iná ẹ̀ríkà dìísì tala kọ̀kọ́ wà muqayyad fi iná yìí ahadikum igbá ẹnìkan nù yín àmìlẹ̀ yọ wà mutlakon ìdá wàlágàl kẹlíbù fil iná ìyẹn ni pé ọjẹ́ gbá masalasi tiyín ọjàgé gbogbo ntí agbába ti tẹnubọ̀ nù Islam ó ti dẹ̀gbin ìdájọ́ sẹ̀ríà fàksìlúhu sábà ẹ̀fọ́ lẹ́ẹ̀meje wà á fìrúhu sàmínàta bìtúrọ̀ kọ́dà ẹ̀fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ. abdullahi bin mugafali ó ní ẹlẹ́ẹ̀kẹjọ ǹjẹ́ eléyìí ń túmọ̀ pé ní ẹ̀ẹ̀meje ká fọ ìgbàmọ́ ẹ̀ẹ̀mẹjọ ni àbí kí ni túmọ̀ eléyìí. ìtumọ̀ ti hadith abdullahi bin mugafali wí kò yàtọ̀ fún hadith abu huraira abu huraira ní èyí tó ń gbọ́ ni pé àtìlúhù sábà ẹ̀ẹ̀méje ní ẹ̀fọ́ ibn mughaffal wa nara tóun tó gbọ́n tóun bóyá abu rẹ́yìrà ọ̀gbọ́ ò ní pé àfìrúhù thaminata biturab ẹ fi yẹ̀pẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ ẹ̀ ni pé gẹ́gẹ́ bí àdìsá abu rẹ́yìrà tala kọ̀kọ́ bẹ́ẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ tí abu rẹ́yìrà ní ulahunna biturab ìyẹn ni pé yẹ̀pẹ̀ ni ẹ kọ́ fi bẹ̀rẹ̀ ibn mughaffal ìtumọ̀ hadithi tiẹ̀ ni pé bẹ́ẹ̀ bá fi yẹ̀pẹ̀ tẹ́ bu yẹ̀pẹ̀ bá fẹ́ fọgbá nísìnyí tá a kọ́kọ́ da yẹ̀pẹ̀ tá a fi yẹ̀pẹ̀ sí ibi gbá yìí bí ìgbà tá a fọ̀ ọ́ lálàkọ́kọ́ nìyẹn lẹ́yìn ìgbà yẹn la ṣẹ̀ṣẹ̀ wàá bẹ̀rẹ̀ sí máa da omi sí láàmú wa kà ení èjì ẹ̀ta ẹ̀rin ló fi pé méje ẹ̀rí pé bàbá ka pọ̀ pẹ̀lú yẹ̀pẹ̀ tá fi bẹ̀rẹ̀ ó di mélòó ó di mẹ́jọ ìtumọ̀ àfẹrùhù sàmínàtà ayé almarata sàmínàtà biturab ìtumọ̀ hadithi abdullahi ibn mughaffal nìyẹn. àfẹrùhù ah, sàmínàtà biturab etí àwọn onímọ̀ ń pe irú hadith abdullahi bin mugafali òun wọ́n ń pè ní ziyadatu thiqa ziyadatu athiqa nínú àwọn onímọ̀ ulum alhadith aw fi mustalah alhadith hadith anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tá a bá rí oríṣiríṣi èèyàn tó gba hadith wa látọ̀dọ̀ anabi lamẹ́yìn ọgbà wa làkàṣègbè náà gba tiẹ̀ wa àwa wò gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé fúnra wa pé ní anabi muhammad sallallahu alayhi wa sallam gbogbo ọdún tó lò láyé ní sọ̀rọ̀ táwọn sọ abẹ́sẹ̀ ń dè mọ́lẹ̀ ìmọ̀ ṣe é ṣe ń gbà mí pé pé ní bá a ṣe jọ jókòó nínú mọ́ṣáláṣí yìí lásán bá a bá dìde ta ní káwọn méjì ó repeat ní ta bá sọ ń bì yìí ní tí wọ́n sọ lè yàtọ̀ díẹ̀ síra wọn wọ́n sì jọ jókòó ń bì náà ni. nímọ̀ ẹlòmíì ó irú àfẹ́rù sámìnà bìtọ̀rọ̀ bìtà wíì nísìnyí bóyá ẹlòmíì ronú lọ ń bì kan ńgbà tá a sọ ilé yìí kọ gbọ́ ńgbà tó wọ́n bá máa relate ní ta wí nísìnyí ó lè má fi eléyìí kún ẹni tí ń bẹlẹgbẹ rẹ òun sì òun gbọ́ ńgbà tá a wí yẹn wọ́n sọ pé ah, èmi gbọ́ kọ́dà àwọn tó ní ẹ̀kẹjọ o ká sọ ká fi kíni ká fi yẹpẹ̀ sí i. àwọn àfa wa máa ń pẹ̀lú nǹkan báyìí ni àlékún tí ọba bá hadith táwọn ẹlòmíràn gbà wá oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí. tá a bá kó àwọn tó gba hadith kalẹ̀ ẹni ìgbà hadith tiẹ̀ kalẹ̀ ẹni ìgbà tiẹ̀ ẹni ìgbà tiẹ̀ a kọ̀mpíà mẹ́tẹ̀ẹ̀ta tá a wá rí pé gbólóhùn kan méjì ó lé nu ti ẹnìkan wí sí tàwọn yòókù Orisi ìran mẹ́ta ni máa jẹ́ gbogbo ẹ̀ ló ní ìdájọ́ nu uh, ulum alhadith. hadith aw fi mustalah al-hadith àkọ́kọ́ ni pé ziyadatu ad-da'if ẹni tá a mọ̀ pé ní uh, ìgbọ́rọ̀ rẹ̀ ìhá nǹkan rẹ̀ tó pé ní bọ́bá gbọ́ nǹkan gbà míì bàbá ni ó tún wí bọ́bá gé nǹkan mẹ́rin la wí agbára káká ni ó fi rí méjì wí bírò eléyìí bá ń sọ fún wa pé ní òun gbọ́ àlékún kan tá a wá bí ẹni tó ṣe pé bọ́bá gbọ́ nǹkan ọgọ́rùn-ún bàbá bí lọ́gọ́rùn náà yóò rí wí tẹ́ni tó wí ọgọ́rùn yìí ò má lékún ìwá àmẹ́ni tó pé ní bàbá gbọ́ nǹkan mẹ́rin agbára káká ní èrí méjì dá padà òun wá lóun gbọ́ òun gbọ́ lékún kan tẹ́ni tí làákà ìjẹ́ mú bérebére yìí ọ̀gbọ́ òun làwọn afa ń pè ní munkarul hadith ayi nti mazadahu da'if wa khalafa bihi thiqat ma khalafa bihi athiqat àwọn tí làákà yìí dúró tí wọ́n bá gbọ́rọ̀ tí wọ́n tètè gbàgbé ńgbà táwọn bá gba àdìsí wa pé iye báyìí ni anabi wi sallallahu alaihi wasallam tẹnìkan wa ní àwọn ah, mọ̀tún gbọ́ nǹkan kan wọ́n wàá wo bó ló ṣe rí sínú ẹni tí máa gbàgbé ọ̀rọ̀ ni sínú ẹni tí làákà rẹ̀ mú bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ tó báyìí pé ní kò sínú ẹni bẹ́ẹ̀ tó wàá takọ̀ àwọn tí amasi fikot àwọn tí tẹsẹ̀ wọn rìn lẹ́ ń kagbà hadith anabi muhammad sallallahu alaihi wasallam eléyìí ni wọ́n máa ń pè ní kíni almunkar hadithun munkar ìgbà mi bẹ tí ó ṣe pé ní ẹni tí ó lóun gbọ́ àlékún yìí òun náà ò ní jẹ́ dọ̀ífù kò ní jẹ́ ni tí òun náà lẹ́ ń payé ha hadithi àmọ́ ẹ̀rí pé ní mímọ ṣe gọ́pùtù hadith mímọ ha hadith anabi muhammad sallallahu alayhi wa sallam àbọ̀rọ̀ táwa náà bá ń gbọ́ àlẹ́sẹ̀ déédéé ń parẹ́ ẹnìkan máa rí sọ́jẹ́ nìkan lọ ntọ́ bá ṣe pé ní awo ẹni tó mú àlékún yìí wá òun náà ṣe dọ̀ífù síkọ̀ lòun náà man huwa awsaqu minhu àwọn tí làákàyè tí wọ́n mú ju tiẹ̀ lọ àwọn tí wọ́n máa àdífi sọ ju tiẹ̀ lọ ńgbà ọba ti lè takò wọ́n yẹn hadha yusamma bil hadith shaadh al hadith shaadh wa huwa aydan min min min ad-da'if al hadith shaadh naw'un min anwa' al hadith ad-da'if irú ìran kẹta wa ni hadith tiwa yìí n ta bá rí pé ní ẹni tó mú àlékún yi wá fi kọ́ lòun náà. ẹnití làákà ìrì mú bèrèbèrè ni àwa wo pẹ̀lú gbogbo ní táwọn ṣèkọ́ọ̀tù yòókù tí wọ́n mú wa kò sí nítọ́ takò àmọ́ tí ẹ kàn sàlékún nǹkan míì tí àwọn ò rántí ni eré ilé ni wọ́n ń pè ní kéne ziyadatu athqa ziyadatu athqa wal hukmu anna ziyadatu athqa maqbulatun ziyadatu athqa makubula abdullahi ibn mughaffali nínú àwọn sikọọtù ni nínú àwọn tí làákà yìí wọn mú tí wọn máa sọ àdìtà nàbà muhammad sallallahu alayhi wa sallam ni òun ni pé bí abdullahi ibn mughaffali ṣe gbàdìtì yìí wá àlékún tó wà nù hadithi tiẹ̀ yìí a gbọ́dọ̀ gbà wọlé kún èyí tí Imam Abu Hurairah tí ó gbà wá gẹ́gẹ́ bí ìlànà ulumul hadith kọ́lọ̀ nǹkan san àwọn afáwa ní ẹ̀sán dáadáa. naam idha walaga al-kalbu fil ina ká padà sórí hadith wa ajá gẹ́gẹ́ bá a ti ṣe wí nínú sharia Islam nínú àwọn ẹranko tí Islam tó discourage wa láti máa súnmọ́ àbí láti máa wá gbé rárá ọ̀làjà wa gbogbo wọn tó bá jẹ́ mùsùlùmí nínú àṣà tí ó yẹ kí mùsùlùmí ó dìnà sí òní kí mùsùlùmí ó máa fajá ṣe fáàrí àwọn kan tí wọn ṣe lẹ́sìn islam ní máa ṣe bẹ́ẹ̀ àṣìwárí lónìí ẹlòmíì alátara ti ń wọnú fíìmù òun náà wá ń lọ ọ̀rajà ń gbájá sílé ọwọ́ aṣọ ajá dọmọ kọ́dà ẹlòmíì ó ní bọ́jẹ́ẹ̀tì oúnjẹ tá a já lọ́tọ̀ gbogbo eléyìí kì í sàṣà mùsùlùmí kẹ́yìn ó sì jìnà sí nígbàtà anabi sallallahu alaihi wasallam tó sọ débi pé bájá bá tẹnubọ gbá lásán kéèyàn fọ lẹ́ẹ̀mejì sẹ́ni pé èèyàn fẹ́ dá wàhálà sí rẹ̀ lọ́rùn ìwọ́tọ̀ ọ̀rá jálé ẹ̀mí ìlú lọ́fẹ́ wàá máa fọ abọ́ rẹ̀ nulẹ̀ tó pé ní ò lè kọ̀ǹtró ajá pé ọmọ tẹnubọ nǹkan kan nu tó gbélé nípa báyìí ni pé islam ó discourage àwa mùsùlùmí láti pé ká máa ṣe kíni ká máa wá mú ajá kí àfi oríṣi ajá mẹ́ta péré ni islam yọ̀ǹda fún wa ọwọ́ àná hadith anabi muhammad sallallahu alaihi wasallam anabi ni man ittakhadha kalban illa kalba saydin aw zar'in aw mashiyatin anabi ni sallallahu alayhi wa sallam láti lè ṣe ìdẹ̀kùn fún yín bọ́bá yìí pé ní ẹni ìdè ajá láwọn ọ̀nà mẹ́ta kò burú ẹ̀sìn mẹ́jọ ojú ẹnu ọ̀nà mẹ́ta yẹn lọ. kálíbù sọ́ìdìn ẹni tí bá máa dẹ̀gbẹ́ tọ́jọ́ lọ́dẹ sẹ̀ríà ìsìláàmù yọ̀ǹda fún kọ́lájà tí ọmọ fi dẹ̀gbẹ́ àmọ́ kí ni sẹ̀ríà ìsìláàmù pẹ̀lú àwọn ajá bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ kalbon mu'allamun ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ ajá tí ọba tí mùsùlùmí ọba máa fi dẹ̀gbẹ́ kí ni sẹ̀rí àpè ọgbọ́dọ̀ jẹ́ kalbon mu'allamun ajá tó lẹ́kọ̀ọ́ kí ni túmọ̀ ajá tó lẹ́kọ̀ọ́ ni pé kìí ṣe pé ajá tí olówó rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ máa fi kùn mọ̀ gbá ehoro tó bá pa lẹ́nu rẹ̀ kó tó jù lẹ̀ ajá tá a bá kọ́ débi pé ní bọ́ba ti mú nǹkan ibi tó mú tó mú kalẹ̀ síbẹ̀ náà lólówó rẹ̀ ọ̀ wà ní máa jẹ́ dáàbọ̀ kọsọ di jifa kótó di polówó rẹ wá gbogbo ẹ̀yin tẹ ẹ bá ń dẹgbẹ ajá tẹ ẹ bá kọ tó di pé ní bọba ti mú ẹran yọ jẹ dídájì ẹ mọ wá pé sẹrí ayọǹda pé ẹ máa mú ajá ọdẹ irú nǹkan báyẹn gbọ́dọ̀ jẹ mọ ti di jífa nínú awokẹ́lìbù zarin àbẹ̀yẹn wà nù oko àgbẹ̀ tí ń dáko bóyá ní ìdí kan sí kejì ó ní ìdí àti máa fajá dẹ́rù ba àwọn ẹranko kan àbáwọn kankan kí wọ́n máa bá a sọ irúgbìn rẹ̀ sẹ̀ríà islam yọ̀ǹda fún un. àwòkẹ́lìbù mà ṣíyàtìn àgbẹ̀ náà lélẹ̀ ìbáwí àgbẹ̀ tí èsì àgbẹ̀ olóko àmọ́ àgbẹ̀ tí ń daran jẹ́ tọ́lẹ́ran lóko àbẹ́yẹ ni àbí gbọ̀ǹkan yòówù tó ní lóko àwọn oríṣi ẹranko kan gbọ́n bá sì ti gúra ajá wọ́n sá fáwọn tí ń sìn yìí sẹ̀ríà ìsìlámù yọ̀ǹda fún rẹ̀ ní báyìí náà kó ṣe kínni kò ní ajá àmọ́ ká wá sọ ajá di ní tájọ́ máa sùn tájọ́ máa jínú lé sẹ̀ríà ìsìlámù kọ̀ torí pé gbìn ní sẹ̀ríà ìsìlámù pàjá. now gẹ́gẹ́ bí n tá a wá ń sọ yìí ẹni tí sẹ̀ríà ìsìlámù wá yọ̀ǹda fún pé kọ́ lájá ń fi dẹdẹ ni oko ní ti ń lò ní àwọn ẹranko rẹ̀ ní fi ń sọ ni ǹjẹ́ ìdájọ́ ìdàwálàgàl bájá bá tẹnubọ gbẹ ẹnìkọ̀ọ̀kan nu yín kọ́fọ̀ lẹ́ẹ̀meje ìjọba òun náà wí bí naam ọba wí kódà bí sẹ̀rí ẹ̀sìláàmù bá yọ̀ǹda fún ọ pé kó o mú ajá ọgbọ́dọ̀ wá jẹ́ kájá yìí ọ ní àlà nípa báyìí irú ẹni tí sẹ̀rí ẹ̀sìláàmù yọ̀ǹda fún ṣe abọ́ ta ajá fún un lọ́tọ̀ mọ́wàá jọ jẹ́ pé nítorí ó fi sàlùwàlá àbí tí ó fi lò fún nǹkan ẹ̀sìn òun náà làwọn ọmọ rẹ̀ tún máa fi bomi fájá èèwọ̀ ni tọ́ba ṣẹlẹ̀ báyìí ìdájọ́ ṣẹ̀rí alẹ́ ti gbọ́ yìí fàksìlúhù sábà ó di dandan káfọ́ lẹ́ẹ̀méje ulahunna àkọ́kọ́ nù ẹ̀méjèèjì yìí bí turab ọgbọ̀dọ̀ tún níyẹ̀pẹ̀ nù. ulahunna bí turab àwọn kan nù àwọn tí islam ò yé níjọ́hun. wọ́n wá gbọ́rú hadithi wọn ni ah, ah, àwọn mùsùlùmí yìí dé ulahunna bí turab yẹ̀pẹ̀ tún ti jẹ́ ń pé ajá tẹnubọ ìgbà wọ́n wá sọ̀sọkúsọ lọ gbáà pé ah, irú ọ̀rọ̀ wo ni ah, ẹ̀pẹ́kun ti jẹ́ ẹ̀ tó ń dọ̀tí ẹ̀ níkẹ́ sallallahu alayhi wa sallam lóde òní ni làákà ìwọ́n tó wá sí atibul hadith modern medicine lónìí ó ti wá fi yé wa pé ìlànà ìṣègùn lóde òní ìlànà àwọn doctors ó ti fi yé wa pé àrùn kan bẹ́ẹ̀ ń bi tọ́ ajá tí wọ́n ti ṣe ń tí wọ́n ṣe ń tíra lónìí tó ṣe pé ní gbogbo ibi tí ajá bá fi ẹnu bọ̀ táwọn yìí bá fi lè débẹ̀ ọ̀nà ń pè ní dá olùkálàb wọ́n ní tó lágbára jù láti lè pa ìfẹ́ ti ìtọ́ ajá tó bọ́ sínú nǹkan yìí kò sí tó tó yẹ pẹ̀ anabi muhammad sallallahu alaihi wa sallam o ti sọ léyìí kalẹ̀ láti ntọ́ ti jẹ́ gbẹ̀rún ọdún lọ àwọn ṣẹ̀ṣẹ̀ wá wádìí wọn ẹ̀ṣẹ̀ máa lóde òní ni sallallahu alaihi wa sallam ni pé gbogbo ntá anabi wa muhammad sallallahu alaihi wa sallam bá wí àyọkú òsín nọrọ anabi kama wàá rò pé àbá ń se ńgbà nabi anabi ní wùlà hún nàbì turab ẹ yẹ fi yẹpẹ kama wàá ronú pé ok èmi náà lè fọsẹ fọ àbí mo lè wá kóńtà àbí nkankan yóò tiẹ̀ lágbájú yẹpẹ lọ even modern medicine lónìí jẹ́ ó yé wa pé etí ń bẹ nù tó ajá tó lè kó ìnira bá wa tí sẹ̀rí àfẹ́ ká jìnà sí kò sí ń lágbára láti mú kó o tó ju yẹpẹ lọ àwọn nǹkan yòókù náà try o àmọ́ èyí tó tó láti lè fọ ọmọ yẹnyẹn tí òfin ní ní any effect mọ́ wọn ní òsè èyí tó tó yẹ pẹ̀mẹ́ sallallahu alayhi wa sallam nípa báyìí àwọn àfáà náà sì ti wá sọ kalẹ̀ pé ní sáà nẹ́bí sallallahu sallam káwọn tiẹ̀ tó máa ti medicine ó wí lóde òní àwọn àfáà ti gbé kalẹ̀ pé sáà nẹ́bí ti ní yẹ̀pẹ̀ ní àfi fọ́ náà ẹnìkan ọgbọ́dọ̀ ro làákà ẹ̀kọ́ wa pé ní ọ̀sẹ̀ kúńtà ní fífọ ìgbà tí ajá bá tẹnubọ̀ kí ló dé ọjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní torí pé ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe nasu lórí pé wúlà hunna bitorob awo àfiruhu thaminata bitorob pé iyẹ̀pẹ̀ ní ẹ fi ní ẹ fi fọ́ àwọn tiẹ̀ wá màdítà anabi fi ní ká fi iyẹ̀pẹ̀ fọ́ àti ẹ̀ màdí rẹ̀ ara ashadu an la ilaha wa anna muhammadan rasulillah tá à ń gbìyànjú mo jẹ́rìí pé kò tá a gbọ́dọ̀ sìn àfọ́ ọba kan ṣoṣo àti pa anabi muhammad jíṣẹ́ ọlọ́run ni ara ṣahada kó jíṣẹ́ ọlọ́run ni oníkagbọ́ gbogbo ń tọ́ba wí ni pé a gbọ́dọ̀ wá pé ní àwọn olóyèpẹ o ọ̀sẹ̀ kóńtà àbọ̀sẹ̀ ṣọ́ọ̀fù lálọ́ lálọ́ láti lè fi fọkàn ní túláàsì agbọ́dọ̀ olóyèpẹ ni kọ́ńtì ẹ̀ tó wá rí lóde òní pé àsọnídìí tá anabi fi dáàkọ yẹpẹ sallallahu alayhi wa sallam على النص بإبطال أو تخصيص فهو مردود الاستنباط إذا عاد على النص بإبطال أو تخصيص فهو مردود gbogbo ntí a bá ti lè ronú pé a lè rìn lọ́nà báyìí náà tọ́ba tako nẹ́sù ọlọ́run tọ́lọ́run wí àbá nàbà muhammed sọ̀rọ̀ sálàm bá wí fọ̀húwà mardud irú nǹkan báyìí à nílò kádà padà fún gbogbo ẹni ọba múrú mọ̀ràn bẹ́ẹ̀ wá ni pé wùlà hùnà bìtúrọ̀ bìtá nàbà muhammed sọ̀rọ̀ sálàm wí yẹn tú láàsì yẹ̀pẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ ni. nínú tí a tún fẹ́ sọ nípa ọ̀rọ̀ ìdáwọ́lága alikalibu fi iná yẹ ahadikum òun ni pé alikalibu lédè Lárúbáwá ajá tá a mọ̀ táwa ń pè lájá ń bì Lárúbáwá ń pè lájá but gbogbo ẹranko tó bá lè tó bá lè kó aburú báyàn bíi kìnìún ni bíi nkankan ni àwọn Lárúbáwá tún máa pè ní kíni wọ́n tún máa pè ní kalibu ló mú eléyìí làwọn afáàfi wá wò pé ńgbà tá anabi sọ̀rọ̀ sọ́lá ní ìdá wàlágàl kálíbù fi iná yẹ ahadikum ǹjẹ́ bí wọ́n bá ṣe pé nírú àwọn ẹran yìí náà ni wọ́n tẹnu bọ gbá tí ìsajá sáfà àwọn náà lẹ́ẹ̀méje ni kò rí bẹ́ẹ̀ torí pé ní anabi muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ń bá wọn sọ̀hábẹ́ sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ pẹ̀lú wọn lọ́nà tí wọ́n gbàgbọ́ yé alikẹ́líbù ń tàwa masajá lónìí òun náà lànàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam kọ̀ fún wọn jọ yẹn pé tó bá tẹnu bọ̀ nípa báyìí gbogbo oríṣi ẹranko yòókù tó bá tẹnu bọ abọ́ wa abọ́ tá a fi ń tá a fẹ́ fi sàlùwàlá ń tá a bá fi sin kankan ni ìdájọ́ káfọ́ lẹ́ẹ̀meje kò sí fún ajá nìkan ni eléyìí tó sì jẹ́ kíta ajá orí bẹ̀ sọ fún wa lákọ̀ọ́kọ́ pé ní ìfi ń yé wa pé ní ọlọ́run gan ní ẹ̀gbin lajá ká sì jìnà sí àyàfi lọ́nà mẹ́ta péré tí sẹ̀ríà islam yọ̀ǹda fún wa pé bàbá fẹ́ májá ọdẹ ni afẹ́ májá tá a máa fi sọ oko wa ni àbájá tí a máa fi sọ ọ́ àwọn ẹranko ẹran ọ̀sìn wa eléyìí mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí ayọ̀ǹda fún wa tó bá tiẹ̀ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ mùsùlùmí jìnnà sí ajá bí yẹn bá sì lóun fẹ́ràn ẹranko ní pé ẹlòmíyàn ọlọ́run máa da bẹ́ẹ̀ tó ṣe pé ní máa wù kọ́ máa rí ẹranko kan tí ó máa bá sí tí ó máa gbé lọ́wọ́ sẹ̀rí islam fààyè lẹ̀ lọ́nà wo anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹ wo tẹ́ ń yẹn musu anabi ní innaha mina tọwafina aleikum wa tọwafati anabi nínú àwọn ẹranko tọ́lọ̀ ń ṣe fún yín pé kọ́ máa yípo yín kẹ́yìn náà máa yípo rẹ̀ lólógbò wa kọ́dà sẹ̀rí islam ni pé bá a ṣe ní bájá bá tẹnubọ́ gbá ká máa fọ́ lẹ́ẹ̀mejì yìí bólógbò bá mu gbogbo omi wa yìí tó bá mu kù ká tún fi sàlùwàlá. innaha mina tawafina aleikum wa tawafat anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ni pé ntọ́ báyìí pé ní ti máa wù ó ní pé kò ń sá máa fọwọ́ ra ẹranko kan bí wọn náà bá fẹ́ rú bẹ́ẹ̀ lọ wá ológbò kékeré kan máa gbé kí eléyìí ò burú nù sariya islam nípa báyìí eléyìí ni àlàyé ń pa hadithu abi hurairah radiyallahu ta'ala anhu àti hadithu abdullahi ibn mughaffal radiyallahu ta'ala anhu aidan wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in. gbàmí àdúpẹ́ fún ọlọ́wọ́n kọ́lọ́n kó bá a san àwọn dókítà alẹ́sàn dada jazakumullahu khaira kí ó tó di pé a mú ìbéèrè gẹ́gẹ́ bí àkíyèsí tí a sì sọ nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ yọ kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ipe mọ̀hádọ́rà kọ́ ni bíbà yìí tí a ń wá ilé kéwu ni òǹkálukú wa ń wá ní sì ń bẹ ní ètò ilé kéwu òun náà ni sùúrù tí ò lè jẹ́ pé lẹ́yìn ọdún kan ẹwù tíra yìí nìsín a lè kà tán lọ́dún kan tábà tán ká tíra àdìsí yìí tán nìsín òun tún ní ká mú tíra àdìsí mi tààtún máa kà sẹ́ni pé kátólí pa di mufti alọ́dún mẹ́wàá bẹ́ẹ̀ ṣe àbí kò ní sọ́ba nìjàmá tí ń túmọ̀ pé àfikà ní sùúrù gẹ́gẹ́ bá àwọn sálàfà àwọn arajọ́ náà sì fi sùúrù kẹ́kọ̀ọ́ ìtumọ̀ ni pé àwọn ìbéèrè tí ò bá tì máa kan bí tí wọ́n kọ́ wa ká tì máa máa lọ bẹ́ẹ̀ pàtàkì jùlọ tó bá ti yẹ pé àwa sáré ní ìdìbèrè yẹn bóyá tí wọn bá jáde kí a lọ lè rí wọn ká béèrè rẹ̀ èyí tó bá jọ máa ń tá a òun ni ká béèrè tí ò yé wa níbẹ̀ ká fi rí dèmọ́lẹ̀ kọ́lọ́nkójú sì wá ní àǹfààní ìbéèrè one two three. bisimilahi alhamdulilayi níbi àdìsí àkànnísìn nkò fẹ́ kí àwọn sáà ṣàlẹ̀ fún wa pé tí àkọ́kọ́ tí ẹ̀kọ́ kà ìzà ṣẹ́rìbà òun ni ó gbé wa ìkejì sọ ìzà wàlágà so ìzà wàlàgà ní kejì sọ so nígbẹ̀yìn tí kẹ́lọ̀ tí ó sọ ṣẹ́ríbà ẹ̀hún ló sọ fún wa pé wùlàhù náà bí turọ́b pé bóyá ní àkọ́kọ́ rẹ̀ ní ká fọ́ pẹ̀lú iyẹ̀pẹ̀ ṣé kẹ́límọ̀ tí kejì gbé wá pẹ̀lú wàlàgà tóun náà sọ pé ẹlẹ́kẹjọ ni ti so ìyẹn mo wá fẹ́ béèrè pé báwo ni a ṣe fẹ́ bá ìyẹn lò gangan pẹ̀lú àìyẹn ìkejì ẹ̀ gbàtọ́ sọ lẹ́ǹkan ẹ̀sọ̀rọ̀ ẹni jífà máa fẹ́ bèrè tí ara sábà mọ̀ láwùjọ wa ni gífà máa fẹ́ bèrè wo ni ó láì tìǹbà àti pé ṣé èdè àyálò nínú Yorùbá ni àbí báwo lè jẹ́. alhamdulilayi rabbil alamin ní ìdáhùn sí bèrè yín hadith Abi Hurayra ó ní ulahunna bí at-turab àkọ́kọ́ nù ẹ̀ méjèèjì yìí kó ṣe kíni kó jẹ́ at-turab kó jẹ́ hadith abdullahi bin mughaffal ní afiruhu thaminata eléyìí ni wọ́n ń pè ní hazifu ma yu'lamu min al-kalam hazifu ma yu'lamu min al-kalam ìtumọ̀ hadithi yìí nẹ́kúnrẹ́rẹ́ ni pé afiruhu al-marrata thaminata wa hadha ma'lumun min al-kalam afiruhu al athaminata biturab pé ìgbà ẹlẹ́ẹ̀kẹjọ o ẹjọ́ jẹ́ pẹ̀lú kíni ẹjọ́ jẹ́ pẹ̀lú yẹpẹ̀ ìbéèrè wọn wá ni pé ní ṣé ẹlẹ́ẹ̀kẹjọ tabani nǹkan ẹlẹ́ẹ̀kẹjọ ìtumọ̀ ẹ̀ ni pé ìtọ́kànyìn òun ni ẹ̀ á fi yẹ̀pẹ̀ sí i àdìsí àbúrò rẹ̀ ra sí ni ula hunna yìí tọ́jẹ́ kínní tọ́jẹ́ àkọ́kọ́ náà àdìsí yìí kẹ́bẹ́ ṣe béèrè lóòótọ́ láfùzù kọ́dà láfùzù mi wá tó ní ukhra hunna biturab pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ yìí inú àwọn tó gba àdìsí mi náà wá òun náà gbọ́ yé bẹ́ẹ̀ tó ní ukhra hunna biturab biturab àwọn àfa wa ṣiṣẹ́ púpọ̀ wọ́n wá wò pé ní lafzu ti ń bẹ́ nu tírà ìmáàmù mùsùlùmù yìí ula hunna biturab pé àkọ́kọ́ ń bẹ̀ ní kó jẹ́ pẹ̀lú yẹ̀pẹ̀ kò sí lafzu tó fẹsẹ̀ rinlẹ̀ tó tó ní gbogbo àwọn yòókù àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé wọ́n ní tá a bá tún fún yìí làákà ìwò náà tá ní kó yẹ pé ní ìtọ́jẹ́lẹ̀ kẹjọ àbí ìtọ́jẹ́lẹ̀ keje la ṣẹ̀ṣẹ̀ fi yẹ̀pẹ̀ sí ó fi pé ní àní dúró lórí mẹ́jọ nìyẹn torí pé ní àní fi yẹ̀pẹ̀ yìí lẹ̀ sínú gbá àtún nídìí àti bomi mi ń wá ń dẹ̀ mẹ́sánù ànábì ó sì wí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ni yóò tún padà sórí ń ta wílẹ̀ kan náà pé idha aada al-istinbatu ala an-nassi bi ibtalin aw taksisin fa huwa mardud nípa báyìí ni pé àkọ́kọ́ náà ni a fi yẹ̀pẹ̀ fọ̀ ìtumọ̀ tó sì fi pé mẹ́jọ ni pé bí bàtà sọ yẹ̀pẹ̀ tá a bu sí ìyá náà dẹ̀ kan ká máa wá bu omele wallahu ta'ala a'lam ok ìbéèrè méjìlá Ah, ẹni mo ní jífa ẹ eh, torí pé ok mọ bẹ́ẹ̀ yẹn ṣe ń pè mí bíi bọ̀tẹ́ jífa eh, náà ni wa huwa lafzun arabi èdè lárúbáwá ni jífa èdè lárúbáwá ni jífa kẹ lárúbáwá yẹn pè ní gífa bóyá ni òjẹ́ mi ọmọ ní gífa. <laughs> àbí tó fi àwọn kan àbí tó fi tásọ̀ wà ń bẹ tásọ̀ bá sí ń bẹ ní ìdájọ́ ẹ̀ nù sẹ̀ríà Islam tó bá fi àwọn kan yàn bóyá ó fa àwọn kaṣọ tó yẹn wọ̀ ni àbọ̀ fi fi àwọn kan bóyá ara yẹn tí ó sásùn bẹ̀ kí ni ìdájọ́ ní Islam. ẹ ṣeun ìdáhùn sí ìbéèrè yìí òun ni pé a ti sọ ti ajáfẹnubọgbá bọ̀t wọ́n ní máa ṣe é ṣe ńgbà méjì ò ní jẹ́ igba ni ajáfẹnubọ̀ àbí kò pé ara àyàn ni ajáfẹnunà àbí bẹ̀rẹ̀ yín kọ́ yẹn pé kí ni ìdájọ́ sẹ̀ríà ń bẹ̀ kátó tiẹ̀ fi mí kún pé ní àbí ajá ọ̀tí ẹ̀ kìí sẹ́nu ló fi bọ̀yàn dájá bá fara nùyàn náà ńkọ́ bọ́yọ̀ fara nùyàn àbí yóò fi nǹkan kan nù àbọ̀fẹsẹ̀ tẹ̀yìn àbí nǹkan kan èyí tó pọ̀ jù nínú àwọn àfa jumhurul ulama èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ òun ni wọ́n ní ńgbà tí sẹ̀ríà islam tá nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam tó ní ìtọ́ ti ń jáde lẹ́nu ajá gẹ́gẹ́ bí àdìsí yìí ẹ̀gbin ni àwọn wa wò pé ní ibo ni tọ́ ti ń wá láti inú ni ẹ rí i pé eh, bíi chemical substance kan ni tọ́ tà ń tu jáde ọ láwọn kankan tí tí ń ṣẹlẹ̀ nínú ni tọ́ wá ni tọ́ tó ń jáde ibẹ̀ làwọn ti wá mọ̀ pé ní ajẹ́ pé gbogbo ti ń jájá ni ọ̀dà wọn wá ní alikẹ́lìbù najisun bi àyìnìhì alikẹ́lìbù najisun bi àyìnìhì pé àṣẹ ajá completely ẹ̀gbin ni nípa báyìí ni pé púpọ̀ nínú àwọn àfáàyàn tí wọ́n fara mọ́ ni pé ní ká jìnà sájásẹ́ torí pé gbogbo ntájá bá fi lè fi ara kan nǹkan kan nínú ara rẹ̀ fi bà wá túláàsì ni ká fọ bẹ̀ náà túláàsì ni ká ṣe kínní ká fọ ibẹ̀ náà ẹnu pé ní ǹjẹ́ ó di dandan ká fi yẹ̀pẹ̀ fọ àbí kò di dandan ká fi yẹ̀pẹ̀ fọ ọ̀rọ̀ méjì làwọn àfáà ń bẹ̀ àwọn apá kan wọ́n ní gẹ́gẹ́ bá a ṣe fọ ètò ẹnu ẹ̀ pẹ̀lú ẹ̀pẹ̀ yìí bẹ́ẹ̀ náà ní ká fọ gbò yòókù bọ́tà àwọn míì ní gẹ́gẹ́ bó ṣe yé wa lónìí lóde òní pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam nǹkan kan ló nídìí tó fi fi ẹ̀pẹ̀ sí ìyẹn ni pé n ti ń bẹ nù ìtọ̀ ajá eléyìí tó bá pé nítọ́ ajá yìí náà ló débi ẹ̀wúwa ló débi ara wa àjẹ́ pé yẹ̀pẹ̀ àtẹ̀mẹ́jẹ náà láàfọ̀ bọ́tájá bá fara nù wá àbọ̀ òfin kankan tí èsì ìtọ́ ẹnu rẹ̀ eléyìí wọn ló lè má nídìí ká fi yẹ̀pẹ̀ fọ́ bọ́tẹ́lẹ́yìí tí ó kó wa kó nu gbogbo wàhálà yìí ni pé ní ká jìnà sí i ọlọ́run ní ká jìnà sí i anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ká jìnà sí i àfi oríṣi mẹ́ta a ti sọ pé kódà oríṣi mẹ́ta yìí náà kọ̀ wa mẹ́ni pé kéèyàn wá sọ di tí ọmọ wa tí ọmọ wa fi nura tí wọ́n jọ ma wá ṣe ẹnu bíi tí sẹ̀ríà lóhùn yọ̀ǹda ma ibẹ̀ náà ni kí kò jẹ́ kọ́ ma wallahu ta'ala a'lam. alhamdulillah <laughs> ẹ wọ́n ní ẹlẹ́dẹ̀ nǹkan torí wọ́n jọra wọn gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe fi wá pé ẹ̀gbin ni ajá kọ́dà nù alukur'an alkarim lọ́lọ́run ti dìklẹ́ àpẹ́ gbìnlẹ́lẹ́dẹ́ awulahu khinzirin fa innahu rijisun ọlọ́run lẹ́gbìn ní ẹlẹ́dẹ̀ nípa báyìí gbogbo ntọ́lọ́n bá ti pè lẹ́gbìn gbogbo ibi tó bá fẹnu bà ká mọ̀ pé nǹkan náà dẹ̀gbìn àmọ́ ǹjẹ́ ká fọ́ lẹ́ẹ̀mejì áà kálíbù lànàbí wí sallallahu alaihi wasallam ajá lànàbí wí bọ́bá nídìí ká fọ́ ẹlẹ́dẹ̀ ntẹ́lẹ́dẹ̀ bá fẹnu bà lẹ́ẹ̀mejì ànàbí ọ̀sálàyé ni pé bíi tẹ́lẹ̀dẹ̀ bá tẹnu bọ̀ àbí nǹkan kẹ ẹgbin lòun náà tó rẹ́gbin Al-Qur'anul Karim mọ̀ pé àmọ́ bí ìgbà tá a fọ gbogbo nǹkan ẹgbin yòókù ẹ̀kan láfọ́ tó fi mọ́ ni ẹ̀ẹ̀mejì láfọ́ tó fi mọ́ ni ẹ̀ẹ̀mẹ́ta ni bí ìdájọ́ tiẹ̀ ṣe rí nìyẹn ajá ni tún láàsì káfọ́ lẹ́ẹ̀mejì kọ́dà káfi yẹpẹ̀ sí pẹ̀lú. ìgbà tí ẹni tí mùsùlùmí ti ẹnu omi wa ń gbẹ́mi tó sẹ́kù àlebisàràlá ìjọ omi tó sẹ́kùn yẹn gan sáà lè mú nígbà tí èsì ẹ̀gbin aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé tí ajá tó bá lọ mú ẹran ní inú oko ìjọ a máa fi yòkọ̀ fẹ́ràn òun náà kú wọn tó bá mú ẹran nínú oko bí wọn àdídẹ̀gbẹ́ yẹn ìjọ a máa fi yòkọ̀ fẹ́ràn òun náà. Ah, ìbéèrè yín alákọ̀ọ́kọ́ ah, kí ni eh, ológbò ẹ̀. Eh, pé gẹ́gẹ́ bá a ṣe wí anabi muhammad sọ àdìsí tí mo kà fún wa lẹ́ẹ̀kan yẹn àdìsí yẹn gùn díẹ̀ àdìsí àbí kọ̀tàdà ni radiyallahu ta'ala anhu àbú kọ̀tàdà ń tó ṣẹlẹ̀ gan-an ni àbú kọ̀tàdà ń sàlùwàlá lọ́wọ́ ológbò wa ń kọjá lọ ó wá rí i pé ajá ológbò yìí ó nídìí omi òǹgbẹ́ngbẹ́ àbú kọ̀tàdà wa dẹ ìgbà àlùwàlá rẹ̀ wa dẹ ológbò yìí sì mú mi ó sì yó tán lọ ó bá tún sàlùwàlá ọmọ àbú kọ̀tàdà obìnrin tó wá wa ń tòsí wa ń sè mọ̀ pé ah ológbò lẹ tún pẹ́lẹ́ tó báyìí lẹ tún dẹ omi fún omi tẹ́yìn ó fi sàlùwàlá ó ní a sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul ó ní mo gbọ́ ta nabi sọ pé innaha laysat bi najisin innaha laysat bi najisin pé ológbò yìí sẹ̀gbìn innaha mina tawafina alaykum wa tawafat. but ìbéèrè tẹ wá béèrè ni pé ǹjẹ́ yẹn lè mú kì í ṣe gbogbo ntí sẹ̀rí àbágbà wa láàyè pé ká lò ká fi sàlùwàlá ká lò ká fi wẹ̀ òun àbẹ̀kọ́ ni pé ká má gbọ́ yí lọ bíi pé eléyìí tó bá rí i pé ní mímú rẹ̀ ọkàn rẹ̀ ọ̀kọ́ ó sì rí i kó lè fa burú fún ọ ní àárẹ̀ kò sí láì fi kéèyàn ó mú àmọ́ bọ́kàn yẹn bá kọ́ àbẹ́yẹn gbọ́ kankan pé bólógbò bá mumi tí yẹn bá màmú ku rẹ̀ àwọn àtibáwa àwọn onímọ̀ọ́sẹ̀gùn ìgbàlódé wọn ní máa ṣe nǹkan kan ṣẹ̀rí òpin òmu o kéèyàn má gbọ́ yé débi pé ní ńgbà ṣẹ̀rí àti ní kèé sẹ̀gbin kèé sẹ̀gbin ìtumọ̀ rẹ̀ ní pé ní o lè lò ó fi ṣàlùwàlá èèyàn lè lò ó lè fi ṣe ìmọ̀ra gbogbo ń tọ́jú ẹmọ́ pẹ̀ ẹ̀sìn àmọ́ kì í ṣe pé túláàsì gbogbo ń tíṣẹ̀rí ayọ̀ǹda pé ká fi ṣàlùwàlá òun ló di túláàsì ká mu so bí o ti jẹ́ nìyẹn. aha ok fakulu mimma amsakna aleikum kùránì yọ̀ǹda fún wa pé bí ajá ẹ̀rí pé mo sọ lẹ́ẹ̀ka ajá ta a ṣe kíni ajá tá a kọ́ mu'allama ni kùránì pè kì í sajá tí ò lẹ́kọ̀ọ́ ni mo sọ lẹ́ẹ̀kan pé ní kì í wá sajá tí ó ti fẹ́ bá ehoro dé dajì lèyàn wà bá ní òní sẹ̀rí àkútì ní ẹ̀ ajá ọdẹ òun yọ̀ǹda rẹ̀ but ìbéèrè tí ni pé bí ajá tí a ti kọ́lẹ̀kọ́ yìí tá a ṣe bisimilayi tó wá kí nǹkan kan mọ́lẹ̀ ó ṣeéṣe kó dá lọ́gbẹ́ ó ṣeéṣe kó ṣe kínní kó dá lọ́gbẹ́ ìgbà míì ó lè má jẹ ẹnu ni ó fi mú ẹtí gẹ́ẹ̀tì wọ́n báyìí pé nǹkan kan ló fi mú ló fi dá lọ́gbẹ́ ni àbí ọtí ẹ̀ wá fi ẹnu ẹnu rẹ ló fi kàn án. kiyasan lórí níta anabi wa muhammad sallallahu alaihi wa sallam wí ipe bájá bá ti tẹnu bọ nǹkan nǹkan yẹn ti dẹ̀gbin àwọn àfààní kọ́dà bó ìṣẹ̀rí ayọ̀ǹda pé ká jẹrú nǹkan yẹn náà túláàsì ká fọ̀ náà túláàsì ká fọ̀ kó tó di pa jẹun náà torí pé ní ìdájọ́ kan náà ní níta anabi fẹ́ kọ́ mọ́ bá wa nù àrùn bàbá jẹrú nǹkan báyìí ó lè ti bẹ̀ bá wa náà ní pé níta àwọn àfàà sọ ní pé ní ọlọ́run yọ̀ǹda pé ká jẹrú ẹran bẹ́ẹ̀ àmọ́ ìwọ̀n wá pé ká má ká má fọ̀rọ̀ ẹran bẹ́ẹ̀ náà wallahu ta'ala a'lam jazakum la khair asaru kan mo fẹ́ béèrè tó nípa ṣe pẹ̀lú rọ́wì hadith yẹn yẹn abu rera ọ̀dọ̀lá ani, mo ní asaru kan mo fẹ́ béèrè pẹ̀lú hadith abu rera a pé abu rera òun máa ń fọ tiẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta pẹ̀lú asaru yẹn pẹ̀lú èyí tí ó gbà wá bò ní ẹsẹ̀ fẹ́ bá wa yanjú ẹ̀. Uh, ẹ ṣeun uh, gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè lóòótọ́ bẹ́ẹ̀ ni lóòótọ́ uh, Abu Huraira ló gba hadithi wa àmọ́ kìí sọ òun nìkan ló gbà wa abdullahi bin mugafal gẹ́gẹ́ bá a ṣe kà lónìí abu abdullahi bin mugafal náà gba hadithi wa. àwọn alimami abu hanifa wa atba'uhu rahimahumullahu ta'ala àwọn làwọn wá rí nbí kan pé ní abu huraira ajá tẹnubọ igba níjọ́ kan tó pẹ́ mẹ́ta péré ló sì fọ́ àwọn tó gba rìwáyà yìí wá látọ̀dọ̀ Abu Hurairah látọ̀dọ̀ asaru yìí wọ́n kéré sáwọn tí wọ́n gba hadith yìí wá látọ̀dọ̀ Abu Hurairah àwọn tó pọ̀ jù nínú àwọn ashabu Abi Hurairah wọ́n ní táwọn rí tí Abu Hurairah máa ṣe o ọba hadith yìí mu bájábá tẹnubọ gbáre àdúgbò ẹlòmíì tó bá rí i máa kọ́ àwọn pé káwọn ọ̀fọ̀ lẹ́ẹ̀méje àkọ́kọ́ náà nàjẹ́ bí béèrè tẹ béèrè ni pé láti yanjú ẹ̀ ni pé àkọ́kọ́ táwọn afáàfin yanjú ẹ̀ ni pé àwọn tí wọ́n gba hadith wá látọ̀dọ̀ Abu Hurairah wọ́n pọ̀ ló ń kà wọ́n sì mú nílà ká ìgbà àwọn tó gba pé Abu Hurairah máa fọ lẹ́ẹ̀mẹ́ta lọ ẹni nìyẹn. ẹ̀kejì ni pé wọ́n ń pe kíní kan nínú qaida sharia pé al-ibratu bima rawa la bima ra'a al-ibratu bima rawa la bima ra'a pé bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ó ṣeé ṣe ń gbà míì kéèyàn gba hadith anabu Muhammad sallallahu alaihi wa ima wa bẹ́ẹ̀ nínú ulumul hadith àwọn afáàn báàbù kan ní báàbù man hafidha alhaditha wa nasi báàbù man hafidha alhaditha wa nasi pé ó ti gba hadithi yìí wá ń gbà kan rí but lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà gbàgbé kọ́ńtẹ́ǹtì hadithi yìí ń pè pé ìyàn lòun náà wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tají ni pé ah, ntẹ́ máa ń ṣe yìí ẹ ti gba hadithi kan wá ti kọ́ kalẹ̀ láti bí ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn irú àwọn báyìí òun náà wá ṣẹ̀ṣẹ̀ wá tají ó padà síbi hadithi yẹn ni wọ́n fi gbé kọ́ ìdá sẹ̀rí àkàlẹ̀ pé kódà bá a bá rí i pé ẹni tó gba hadithi wa ọ wá ṣe nǹkan kan gbà kan tó yàtọ̀ fún hadithi tó gbà wá ó ṣeé ṣe kó ipò gbàgbé torí pé al-ibratu bima rawa la bima ra'a na'am wallahu a'lam. asalaamualeykum wa rahmatulah ìbéèrè tèmi nípa tí ajá bá tẹnu bọ omi tí ànábì àwọn mọ́sálásí ní kí á da omi yókù tó bá jẹ́ pé bí olú mọ́sálásí yà dààmú omi síbẹ̀ mọ́sálásí ìṣẹ́ lápèjúwe àwa dáàmú omi síbẹ̀ sọ ajá wa ń lọ wá àtẹnubọ irú omi yẹn báwo la ṣe fẹ́ ṣe. ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ ń sọ pé omi tó pọ̀ àbí àti àti dáhùn eléyìí ń jẹ̀jọ́ ipe idha balaga al-ma'u kullatayni lam yahmil al-khabath ẹ̀rí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam dikọ̀ máa ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ nígbà tá anabi fẹ́ sọ àdìsí wa tòní ó ní fi ina'i ahadikum ìtumọ̀ ẹ̀ ni pé kọ̀ńténà tó máa ń wà bá làdíìsì tiwa tó ní wí but omi tó bá pọ̀ òun la sọ ń jẹjọ omi tó bá pọ̀ kí ni tá a sọ ń jẹjọ ta a bá rántí òun ni pé ní omi tó bá pọ̀ tó bá fi di pé ní ẹ̀gbin tó kó sínú rẹ̀ ó ti parẹ́ àárí orí pa ẹ̀gbin yìí mọ́ ṣẹ̀ríà ìsìlámù yọ̀ǹda fún wa pé ká ṣe ni ká lóru omi báyìí so nípa báyìí tómi bá pọ̀ irú adáàmú mi ni àbá pọnmi sínú bíríkà ńláńlá kan ni eléyìí tí àbá ti rórí pa ẹ̀gbin nínú omi yìí sẹ̀ríà islam yọ̀ǹda fún wa pé ká lò wallahu ta'ala a'lam. Um, salaam alaikum warahmatullahi wabarakatuh. Uh, nígbà tẹ́ ń sọ̀rọ̀ àwọn ìyọ̀ǹda tí Islam fún wa nípa ìgbà tẹ́ ń sọ̀rọ̀ pa àwọn ìyọ̀ǹda tí Islam fún wa nípa ń pẹ́ ka ajá Um, nínú gba àwọn tẹmẹ́ṣọ̀n oníkan tó yẹ pé ó kọ́ mọ̀ láwùjọ wa lẹ́ni tí ó dẹ̀sí lára ẹ̀ ìyẹn ni pé kéèyàn máa fa jásọ́lé àbí báwọn ọlọ́pàá ṣe máa ń lo ajá bóyá ní airport ẹ̀ ní ìwẹ̀ tó fi ń bá ṣèwádìí nǹkan kan bẹ́yẹn kí ni ìdájọ́ Islam lórí ilé ṣó ìgbàláyè wà fún àbí kò sí ìgbàláyè fún. Uh, ìbéèrè wọn ó clear ká má tún lórí pẹ̀tẹ̀ ẹ ní ìdáhùn sí ìbéèrè náà hadith anabu muhammad sallallahu alaihi wa sallam àti ká fúnra wa pé oríṣi ajá mẹ́ta ni sẹ̀rí àfààyè gbà wá ajá ọdẹ ajá tá a fi ń ṣọ́ ẹranko àtajá tá a fi ń ṣọ́ oko wa kalbu kalbu saidin aw kalbu zar'in aw kalbu mashiyatin naam ìbéèrè tí wọ́n wá béèrè ni pé láyé òde òní tá a wà yìí àwọn erékọ́ náà kan bẹ tọ́pọ̀ láwọn míì ń lo ajá tí ó sì sínú mẹ́tẹ̀ẹ̀ta tá a dákọ̀ yìí òun ni pé ṣíṣẹ̀rí àgbà wa láyè ká máa fajá sọ́lé ṣíṣẹ̀rí àsìlámù gbà wa láyè ká máa fi ajá sọ ilé. al-imam ibn abi Zaid al-qayrawani al-imam ibn abi zayd al-qayrawani òun ló ṣe tíra tá à ń pè ní kitabu risala kitabu ar-risala nù tíra tó popular jù especially in Nigeria bíi nípa ọ̀rọ̀ fíkìrì alimam ibn abi zayd al-Qayrawani irú béèrè tẹ béèrè yìí ó ṣẹlẹ̀ nígbà ayé alimam ibn abi zayd ìpè inú mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ń pé ní káfí ajá sọlé imam ibn abi zayd wa ni tá a bá ronú sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí sẹ̀rí àgbàgbà wa láyé yìí nǹkan kan jẹ́ common factor láàrin mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ kí gbogbo wọn jọra wọn especially kálíbù máa ṣíyá tẹ́ni wàkẹ́lìbù sára ẹ̀ ajá tá sọ oko àtajá tá a fi ń sọ àwọn ẹranko wa nígbà téèyàn bá sì nídìí àti fi ajá sọ ẹran tí ò nídìí àti fajá sọ oko tó yẹ pé gbogbo àtẹran tí àtòkò tí ẹ tó fẹ́ sọ inú ilé rẹ̀ lọ́wọ́ Ibn Abi Zaidi ni irú ẹni báyìí náà lẹ́tọ̀ọ́ àdìsí ànábì lòun náà lò láti fi ajá sọ ilé torí pé ní alimami Ibn Abi ìtàn yẹn pọ̀ ní ilẹ̀ Morocco ní ibn Abi Zayd gbẹ́ngbà yẹn wakana yaskunu fi atrofil madina ẹnu odi ìlú ní ibn Abi Zayd gbé àwọn olè máa wá dà wọn láàmú púpọ̀ ńgbà yẹn ní ibn Abi wá ṣe fatiwa pé ní tọ́ba pé ní láti protect ilé ni tá a sì rí ipá já wúlò bẹ́ẹ̀ látara kalbu mashiyatin wa kalbu zar'i ibn Abi Zayd ní bẹ́ẹ̀ bá ní ntọ́fẹ́ sọ́nlé náà ọlẹ́tọ̀ kó lóru ajabai àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa wọn faramọ́ rayu ibn abi zaidi so nípa báyìí ni pé kí ni sọmárì tá a fẹ́ fúnra wa mọ̀ràn bẹ́ẹ̀ ni pé káka kúnpọ̀ pé ní tọ́ba di bọ̀rúra téèyàn ò rí mẹ́ǹsì míì láti sọ́lé wájà oríṣiríṣi ọ̀nà èèyàn lè gbọ́dẹ ọba nídìí ọdẹ ó lè ṣe nǹkan míì àmọ́ tọ́ba bọ̀rúra pé ní wájà tí sọ́lé gẹ́gẹ́ bí alimami ibn abi zayd nínú àwọn aṣáájú wa tá à ń tẹ̀lé nínú ẹ̀sìn òní ibn abi zayd al-Qayrawani insha allah kò ní kò ní láìfi wallahu ta'ala a'lam. ìbéèrè tèmi ni pé gẹ́gẹ́ bí a ṣe ń sọ ni pé a ń sọ nípa igbá what of.